الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا يقوم الله مريم مكة yaman wata ina kuma jin a إنما ina manunan ka ọ̀ní nígbàna ìkùnlẹ̀ mọ̀ọ́ká àkàrà ẹgbẹ́ wọn mọ̀ ní ilẹ̀ ọmọ ilé àká bẹ́ẹ̀ kiri ó mọ̀ yìí yẹn bí o dúpọ̀ ọmọ yìí ká ọ̀ní àǹbá anáyìn ní hadith tó mọ̀ yẹn náà ọ̀ní tó ń tó mọ̀ yẹn nìyẹn sọlọ́lá ọ̀dọ̀ sọlọ́ ka ìlàgbọ̀n yẹn yẹn làkọ̀ ọ̀gọ̀ bẹ́ẹ̀ àkàrà ẹgbẹ́ wọn nílẹ̀ ọmọ yìí bẹ́ẹ̀ àgbẹ̀ ọ̀rọ̀ ní omori akọ omori nṣe agba nkara aka nínú ó ti yàjọ wàhásátùhùn mọ̀láìkà bí màláìkà ní kárakára da ya fi jiri wa wa zakarahumullahu fi man inda domin na kama yare in sama ka a idan nomori ni ni ka a wani malaika ni leni ọrọ ha mi ni mo nanu ka okoro bi kene ala ni ọrọ ha mi ni o ni atu da mama kama ya ni ni na wa ọrọ ya ta ni ye fi ka mu na fun da so wa da maka ira ni ala ka bi amma ya mu ya ko de ho ni koro bi ọmọ mu yẹ fún kaka àníkọ́wọ́ mi mu òun náà ọjọ́ ọlọ́wọ́ mi. tọ́pì káàdì aka the characters of khawarij and their destructive tendencies. شخصية الخوارج وانعطافهم المدمرة شخصية الخوارج وانعطافهم المدمرة ادري حوارج من اتي ابراهيم امرأة كلام انا ملك هذا المدن الراهن هذه ان امرأة مهمة اما هي انتراكتد ɛnna ebien na ɛkyɛ ɛmu ti na ɛmu na ɛresa ebien na ɔhalaka ha ɛdi ha ebi mu ɛɛ lɛtɔn no wɔn yɛ dedicate al ifda yanni dedication yɛ sɛ dedicate am to the following people ɛwɔn yɛ dedicate lɛtɔn no ne yɛ ila hayari hada zaman. abinna ce da hawari din wani nan gura nan ana ka iya ka din ku hawari ta fuka yau da kike san ku dan kuma gun wani da su gura yau da kike san ku dan al hawari mal zaman aina ka san eh da hawari din nan alladina yusibu بسبب التكفير anan kata they have been affected I ani idan wa kan wa nan kata anan kata na ka son son ala wis kafir son son ala wis kafir idan ni anan kata na kan wa an fansaku hurmat al ibad wal bilad dole su biyo hannu ịgba ọrụ omori yi atụgbanye kwara ẹ̀rí pàtó ń dojú kéèké àmì tòun ẹ̀rí ń lè dojú kéèké àmì tòun àná ń dùfẹ́ kọ́mpútù inú ìdá àárẹ̀ ìdá àmì àtẹ̀jọ́ ìdún wọlé ọ̀nà àbẹ̀rẹ̀ náà kàkà ẹ̀yìn àtúgbà jàmbíyà àti bùrùkù ọ̀nà ìkàtíjẹ̀ ni ọ̀lọ́dá kama náà ẹ̀rọ ẹ̀kọ́ mú yọ ẹ̀rọ ọ̀lọ́dá kọ́kọ́ mú kí wọ́n ẹ̀rọ ẹ̀kọ́ mú yọ ẹ̀rọ yàrá ìdèrú kí ètò àǹtẹ̀dẹ́n alẹ́bí na bọ́lú yà bọ́lú ọ̀nà ìka ẹ̀rọ ègbú bí mo gbẹ wà kàlábìtì alamínáàtì bí yìí bóyá àmọ̀ká àdúgbò wà ní ọ̀gá يرى بكل شان تبصر كثيرة تجي أنا أقول إلى كل من ينشد الحق في مسائل التوحيد والتكفير أنا أقول لك أنا هكا كما نقول له أنا كاكا أنا شو مريونا أنا كاكا كذا أنا يرى بكل شان تبصر وإن إخواننا وأمدتنا yare da duke kanke a bayan rai a tabana ke na dinani min ahli tawassuti wal ihtidal ini ini na ka ka ahli tawassut ana bina ka ne yin wal ihtidal da ana bayan abuna ka na bimana a bayan ya murje ir kan yi ne ni fa fa na rai kafiri in yi ne ni fa fa na rai ko mun amma ya ganin ana le yin rai dukiya ana ko ina zagana ya kahalu tawassu ka bin haka ne man yan umurka wa kazalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada 'ala an-nas kuma ra ne ne ku mun ta rubai al-umma ana kai mabin haka na eh ana ne ahli sunna wal jama'a wa ma aqallahu fi hadha zaman amma au da yake ne in wajen ne man annabi yake yau da zama ya kayan wani yana da ke yi wani kumbin yawa na'am ilaihi jami'an yadda hada al-muhadara to all these people they dedicate to lecture man راجيا أن يكون للجميع سبب الهداية والرشاد يأكل يريد من كلمة من أبي إذا نبغى ẹ̀yìn gbèrègbè yà bọ́ọ̀lù àgájàm àtẹ̀yìn gbèrègbè yẹn ọmọ yìí wà á ní ọkùnrin náà láti lè gbèrè nìgbèrè kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ibi náà wà ní kọ́kọ́rọ́ náà kó wọn dùn bẹ́ẹ̀ yà á báyìí bẹ́ẹ̀ rẹ̀ wọ́n fún mi lè gbèrè mi ìmọ̀ mùsàlá yẹn bí mà yẹ sọ́ọ̀ àyíká fọ̀dọ̀ sọ̀rọ̀ ọmọ ọmọ yìí ibi náà kọ́kọ́ wọn. gbọ̀gbọ́ tí ó lè ní èdè ìlú lẹ́tọ̀ọ́ ni an kanuka alkawari شخصية الخوارج وانحطافهم المدمرة characters of خوارج and their destructive tendencies صحيح خوارج إمام الشهر الثاني أنا يونس رجعي المنن والنهل في ديار سنتنان أكا الخوارج عقل الخوارج كل من خرج على الإمام أنا بعبر سؤالي كا إيه رجال جنت برضي على كان كا أدرك بك جيلا أو جيلا يوم شهر الثانية كلامي الذي اتفقت الجماعة عليه أنا كتا جماعة نعيت لهم كده كونا مدار دون نعيهم إنما أنا كمان يجي ذاك جاء بيه الرجال أوكا أذن أوكا يسمى خارجيا أمر ناهي خارجي أي كنا أجل بيه خوارج بمعنى أنا أنك Arabic لك من خارجي خارجيان خوارج أقول سواء كان الخروج في أيام الشهادة على الأئمة الراشدين أقول أمام أنا مؤمن أصحابي أنا أئمة الراشدين أبو بكر عمر عثمان علي رضي الله عنهم اجمعين ẹ̀yin ní mọ̀nyí anáwọ̀ náà ọ̀nà ọ̀nà rẹ̀ yẹ̀rọ náà ká àyíká náà bá àdánwó máa lọ tàbí ìlú ìgbèrè fún àyíká ẹ̀yin náà rẹ̀ máa ń lọ yọ̀dá ìdí inú mi tàbí ìlú ẹ̀yin náà ká ẹ̀yin náà fàfà fàbí ìlú rẹ̀ iná ìyá wọ̀là iná fi kún mi gàmá àti àbọ̀dọ̀ ìdí inú mi gbẹ̀ngbẹ̀ àánú àgọ́ ọ̀nà ọ̀nà gbàrú any ta'addanci ina ta they are rebel kana ne khawari o kare nan yafa eh dum wani da aka dum kun fi khawari aka ani internal diyan bi khawari ne ومن قائلين كميكا بالتكفير صاحب الكبيرة كان عم يبان ذات الكافر يستخلوا به في النار ذات عقا عمر عبد عمر نجمة عمر أجل فذكرنا مجاهدهم في أثناء مجاهد الخوارج أجل معنى مذاهبهم إن رأينا كان مذهبي أنا كل خوارج عمل ملائم أكن آه، بتاع خوارج وفدتي إما نطره وكأيلم أن أول من خرج على أمير المؤمنين علي رضي الله عنه إن بتاع كذبات أنا دمتهم دكو نرى سيدنا علي رضي الله عنه This is God against me. جماعة ممن كان معه في هرب السفن أكو جماعة هناك أن يرتدنا لغة بدأ يرقو سفين أن بطل السفين وانتبهم هروجا عليه ومروكا من الدين إذا قلنا من انزلنا لك رقو السفين ليه كان علي بدنا ليه نمكو رقو بطل السفين ọmọ ẹ̀rọ mọ̀kàtà ní ìlú báyìí ilé ìmọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀lẹ̀ tó fẹ́ gan àlè wọ́n mọ̀rẹ́ kọ̀mínà dín ẹni ọ̀ọ́tì wọn lẹ́nu náà lẹ́rẹ́ tí wọ́n lẹ́nu ní náà ní kàtà ní ìlú ẹni oníyẹ̀fẹ́ ni alhashas ibn qais alkanadi àti nọ́ọ̀sìn ibn sábẹ́tì ọgọ́tẹ̀ ni zayd ibn hussein ẹgbẹ́ ẹgbẹ́ mẹ́nu ẹni náà ọmọ rẹ abẹ́ ìjọ ìgbẹ́ni ẹni ọyọ kùtìrì ẹ̀dùn àlè rẹ̀ lọ́wọ́nù yàní ìwé ẹnakàrà ẹni ní rìjálẹ̀ nìfà hàìlà wọ̀fù nìfà ọlọ́ọ̀tọ̀ ọmọ ìyọ́mọ ọmọ láàfin ìròyìn ẹ̀rọ kọ́nà náà ìnáka ní kò mú ní ìyẹn tó mú nìfà ọ̀tọ̀ kẹ́nu ọ̀rọ̀ ìpàdàkùn an ile kona ale musliman ina kani ome antum bisa tekene di fadna bakar dan marfu filafa kona musu ibnu ale musliman ini ko mali bi mana ile kana ko mali ko mali ne ta kan ale musliman eh rero sometimes ko mali musu da sabu islamic faith ẹ̀yìn tí náà kàmà náà àná ní ẹ̀yìn àkàrà náà ẹ̀yìn ọ̀rọ̀ àkàrà náà nù fìtí nìyẹn náà ẹ̀yìn náà àgbà mọ́ ẹ̀rọ wọn máa jẹ́ ọdún ìfowópamọ́ fún náà ìnábì mi wọn máa jẹ́ ọdún ìfowópamọ́ fún ìnábì mi wọn máa jẹ́ ọdún ìfowópamọ́ fún káfíìn wọn máa jẹ́ ọdún ìfowópamọ́ fún monafik. ẹ̀ẹ́ ní ìsọmọ báyìí ní ìṣe náà ìtọ́jú ní ìṣọ́ ọlọ́run

bani akubeta nafe yan ona ya hadithi nchini mwilini ina mwanani daa si gana so many things eh sio mimi owan tiri akaweda ani sema akireza mimi kaaba no eh mtu hayari jamani ihe sio mimi bana sio ni uko ni abdullah bin sada ana kiyahudi na nasa hivi dace lata na idan daca usman na manka jana ene ku je ku dika usman ida ga waman ka dina ku ne ran da je e kana ne fa ne je usman a ci ma ka ran nan ona ai ta hapu na ko ra ai ni ka ni jam plan ni ni idan ne ci ju ona na ore abu ko ju e ta o ko ni ja ban ko ka ju isa ra ko àwọn èyí groupings matuka da ke tudar san akwamani ba ka ran bi irin osman radallahu anhu aw ta ran bi mun da kana won da kuma ni ana wata da dajon sai na san kai ne a fi dajon ne ne ka hadu ya bon ya da kuma ni ya wani ara na na dajon na ara na yin solution ne baka yi sai na Usman radiyallahu anhu kamar fadli da wata sana ko halifa sai na shi ne yanzu don ne a ga kwa kuma rawa ko hawa ne yayi kuma wani yan problem amma kamar halifa idan mun tun ya koyi a yana da rufi da mana ba wa abuwa hu duk da su biya muran na muryan Ali ìjọ ìfúnpẹ́ kó fún mi ẹ̀rù náà àgbẹ̀jẹ̀ tó kó fà yàrá lọ́pàá tó hasan bò sẹ́yìn wọ́n tẹ́ mo máa jáde géètì usman rajala anu jáde géètì àná fún mi sílẹ̀ kàn náà nìyí yọ̀ọ́rọ̀ àwọn ní dá báwọn ní ká ọ usman ìrẹ̀wà ọ̀rọ̀ ẹ̀ hasan náà bò sẹ́yìn ká adámọ̀ máa ń ẹ̀rọ àwọ̀ wọ́n fẹ́ adámọ̀ máa ń rẹ̀ nítorí ebi tó dín àbí ẹ̀rẹ̀ tànàbí ọjọ́ ẹ̀ náà yá lè ọ̀rọ̀ fún àtàmà kò wọ́n wọ́n yẹn wọ́n kẹ́kẹ́ commitment ọmọdéni fún ọ̀rẹ́ àná pẹ̀lú mi ò rí pẹ̀ ẹ́ lọ́kùnrin ní gbèsè àná fún ìlẹ́yìn ọkọ̀ òwúrọ̀ náà ká ojúṣe náà fún ẹ̀ àkọlà gbogbo ní ojú ọmọdé nìyí ó rà mí ní ìkànnì wọn bẹ́ẹ̀ kan ní ọwọ́ aláìrẹ́ ní ìgbà bíi ìkẹnẹ àmọ́ náà kàkà èmi firi ẹ̀wọ́n rẹ̀ mọ́ba àrẹ́ rẹ̀ nǹkan bẹ́ẹ̀ àtẹ́rẹ́ rẹ̀ nì àmọ́ ẹ̀wọ́n náà kàkà ẹ̀yìn nìka adélèdìdè ánìlérè kẹ́ni ìnáàmù ẹ̀nẹ́ ìnáàmù ẹ̀nà wíwí muhammad ibn abubakar muhammad náà ibn abubakar ẹ̀wọ́n náà hàn bẹ́ẹ̀ àìsàn bẹ́ẹ̀ ẹ̀wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àná kì bẹ́ẹ̀ tẹ̀lé ta ẹ̀mọ̀ ṣe ó bá fún ọmọ ṣẹlẹ̀ ní. ẹ̀rọ náà kàmá yíyọ náà àlàwà fún nínú àlùkàwà sí i ṣé kàkí màá kéde sọ̀hábà bá dà wọ́pá tẹ̀rẹ̀ sí ìlú láti láti sẹ́lẹ̀. pẹ̀lúkọ̀ náà bí sàájú ìyẹn ní maintain ń tún náà ṣe ẹ̀kẹ́kẹ́. imam al-qadi abubakar abubakar ibn al-arabi al-maliki rahmahullah. ọ̀ salafi yin history dɔkɔ abani wani nga ɛmu yɛ nam yɛ nani yɛ especially the jama na yi shi a ka mɛjɛ bɛ kun yi wɛri ebi fɛn mi bɛ kara ka usman wo bɛ di ɔna mɛ kɔnɔ ɛdi muhammad ibn baka na so na usman but and mɛ ka abu na akara yi an ẹgbẹ́ bíléèkì àti ìyá náà náà náà ọ̀hún náà wà ní mazad náà pèsè ọ̀hún náà dájọ́ ọ̀hún fún àkà náà na wà fẹ́ kúkúrú muhammadu nabata ọmọ èyí jẹ́ka ọ̀hún ṣe ní na ọwọ́ gbọ́dọ̀ náà akọ náà máa na rìn múnú gọ́ọ̀nà náà rẹ̀ ọmọ náà yà fún àwọn muhammadu nabata wọn àwọn èyí rẹ̀ sọ̀rọ̀ ó kọ́ lékèrè ní kí n fèrè kò wọ́n yàrá rẹ̀ ẹ̀ẹ́kọ́ ìná nínú àmú ní kẹ́nẹ́dẹ́ wọn ọkọ̀ ìsìlẹ̀ ní wọn ni rẹ̀ lọ́kùnrin sí i wọn náà sí i ẹ̀ẹ́ bẹ̀rẹ̀ mú ìjà rẹ̀ ni wọn tẹ́lẹ̀ kú rẹ̀ mú náà nù àmà wọn. wọ́n yóò dúpọ̀ àkàmù wọ́n ní àjọyọ̀ tàbí àmọ̀dé àdìsí rẹ̀ kúnà ìlànà alákẹ̀rẹ̀ ọ̀nà ìlú kẹrẹ̀ náà àlọ́rẹ́ kọ̀ọ̀tà

anyara sai conclusion ne ọdún náà wọn kó ìdá ìmọ̀dé àdìsí rẹ they don't make it like that àwọn náà bẹ̀rẹ̀ ìdí rẹ but wọ́n ìtọ́jú rẹ kó kóso lè kárì bẹ́ẹ̀ ni ó lè fi kọ́ láàrọ̀ wa ìgbà wọn ní ẹ̀mọ́dé information to that bẹ́ẹ̀ ni ó lè fi kọ́ láàrọ̀ wa ẹ̀sìn ìjókòó ìrọ̀gbọ́dọ́ ni ó gbọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ fún àkàlà àwọn ìmọ̀lẹ́ rẹ̀ yìí mọ́nàdé mọ̀ bọ́kà lọ́nà ìpínlẹ̀ nìyàn. The five caliphs Amẹ on Abubakar Umar Usman Ali and you are combined and so anyone is a Christian and another person is a Christian dame Bukwan, Abubakar, Bukti, Umar. Pẹ́tẹ́pẹ́tẹ́ and the pound cabbage. Ẹ̀rọ sọ́rí anáfọ̀ survive by Shiite like this. Ẹ̀wọ̀n náà ẹ̀yìn ilé kọ́pì. Ẹ̀mí ẹ̀rí bí ilẹ̀ court àlàwọ́sán nínú court. Náà Kúlẹ̀ tó kọ́lá fún àwọn ọmọ nìkẹ́rẹ́ yìí ìṣẹ́ náà nìkan jà náà correct. Bẹ́ẹ̀ a ìgbàmà àmà òfin náà fún náà lójú ẹni kan kan bí ìtumá nìkan ayé ọmọ ọ̀rọ̀ dín nàgbà kàrkà ó iná nàrà wọn nìyí àdá ọ̀rọ̀ ọmọ ọwọ́ ẹni fún àmà ànàgbẹ́ mà nìyẹn. bàtúrọ̀ náà náà á lè jẹ́ àdúgbò tí ìwà náà èrè rẹ̀ wọ́n ti sẹ́nẹ̀ àgbẹ̀dúgbò òun ní èyí náà ànàgbẹ́ mi pẹ̀lú ẹ̀sán. wàdí ànàgbẹ́ òkú ìgbẹ̀fọ́n náà ní àmì ìran káka ọmọ ọ̀rẹ́ náà bí lè kìí náà ló ń ṣe náà sùn bẹ́ẹ̀ wọ̀ pé ìlàgbàmọ́ rẹ̀ tó kéré dẹ́jọ́ ọ̀gbẹ́ bẹ́ẹ̀ wọ̀ ìsáhùn náà láti sáàdì kan mọ̀ síwájú lápọ̀rọ̀ wọn ẹtí rẹ̀ náà mi the next is hot ẹni náà mi adaka ẹgbẹ́ náà fẹ́ wọ̀nyí náà dákọ̀ náà kó kọ́rọ̀ mi now sahabi ni abu kuma kuma yana ka da wani ba ina nan wani rika na sahabi na nan ayo kuma ka na he to a sai kuma ta fadi a ran gifo in ba na kaka abakar umar usman ali ne ne ne na nan fadi ko na ni ko na muje dan different from the nation ana ran gina yawo the haq with isolate with bí a kàlẹ́ rí kúkún. ìyàgbọ́n náà jẹ́ sí àfáàjọ náà tó yí wọn pèrè láti sọ̀rọ̀ rẹ̀ kan àwọn àdìsí náà sáàrù ìrọ́gùlá àdì mọ̀kàlífà tó ṣekọ́ àwọn ìṣekọ́ látàbí kì í sáàrù bọ́ọ̀sì ni wọ́n báyìí ká bọ́ọ̀sì ni wọ́n nínú ẹni bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tètè ẹni ẹkúta ìrẹsì ẹni yíra wọn báńkì rẹ̀ ń rẹ́ká ẹ̀ta báwọn nìkan káà ní náà bẹ́ẹ̀ náà náà ilé mi iná bẹ́ẹ̀ náà kọ́ ọkà bẹ́ẹ̀ ni ó jẹ́ bíbí èyí tó fi èrè fún fún ìrìn bẹ́ẹ̀ ní ìrìnàkẹ́rẹ́ náà rákà ẹ̀ta bẹ́ẹ̀ náà kẹ́rẹ́ rákà ẹ̀ mẹ́rin ilé àwọn ìrẹ̀lẹ̀ náà wá ọmọ kà bẹ́ẹ̀ ni wọ́n nílẹ̀ wá lórí mi ni mo jẹ́ ọ̀tá mi nàbí bàbá rẹ̀ ṣáàrù ànáwàlú gàrí ìfàrẹ́ ẹ̀rí fún wanda da yaga na gina oh a sabu da manin nan now in ga ne da mu'min ali amir mu'min ko ji to bi ali zai na da campaign in malafin ne kuma ari sayyidina usman ana ranyanya da nan sare da ka amir ya ma ma no wani bẹ́ẹ̀ fún owó ìṣẹ́ ní ọmọ dàdẹ́ ka ẹ̀ṣẹ́ máa nà ní ìlú bí àbúrúkà lè yẹ ìgbà yìí bá a kún wọn nìka bọ́kà fàjà àbò ní ẹni ẹgbẹ́ ní. na bí àlú ẹ̀ nìka rọ́jò lọ́ọ̀hún ẹ̀rọ náà máa nìyẹn a gbọ́dọ̀ sọ̀tọ̀ ní àwọn òṣìṣẹ́ ti sùn mẹ́rin a máa jẹ́ dára ní píìsì mẹ́kọ̀ọ̀dá ẹ̀rọ fún ọ̀kà kí ẹ̀rọ are uh, in steps and grades but an kuma yake an haifi hannu wani e yanyi na abu mai daga dine usman kwa kwa da irin hadisi an kwa usman ke nan tun wuri kara a wani maka doka wallahi na da abai ya kai su ce ibi ke yin sabi usman ana ban ya yaya irin da irin hadisi ana da yin kai bifo da wasu yamin hadisi a nan asama wa sa'a wa in ta'amma alaikum al-abd ojú ọ̀sán àtàmì ọ̀dọ́kẹ́rẹ́ ẹ̀kọ́ rí ọkọ́ wá mìíràn ni lọ́tún rẹ̀ kù jẹ́ ẹwọ́n rí ọ̀nà rẹ̀ abidun habashi ọ̀rẹ́ ní habasha ọ̀rẹ́ ọ̀nà bìsí yẹn náà ká ẹgbẹ́ sẹ́yìn ní àmì mímí àná ẹ̀tọ́ pàwọ́ dọ́kẹ́rẹ́ ẹ̀kọ́ wọn ọkọ́ mìíràn ni ẹnẹ́ ẹnẹ́ náà mi náà ẹnẹ́ kò jí dàm kí ní ìlú àjí ní rọ̀fí ìlà sọ̀lá ọ̀lẹ́sẹ̀lẹ̀ àmọ́ ẹlẹ́nu kàjẹ́ dáhìí kìí yà á ẹ̀họ́n ọgbẹ́ rọ̀fí ìlà ìbàkọ́nà ọ̀pọ̀ mi ẹgbẹ́ ní ọkà kan náà àhùkù ní ọ̀nà àkọ́yẹ náà yóò jẹ́ but ó ní ìkẹta wọn pàtàkì wọn tàwọn dáa sọ́ọ̀tún ní out ní ọ̀rọ̀ kan náà dẹ̀ wọ́n rẹ̀ náà wọ́n rà fún ẹ̀ ẹ̀ náà fún náà usman bẹ́ẹ̀ rẹ̀ nínú kúrò ahẹ́ that's the battle line between what muhammad and the ali then the main the main line of action ọ̀rẹ́ kó náà kó sáyé nìyẹn ìmọ̀ ẹ̀rọ nìkẹ́ mọ̀ ọ́ yọ kàmpéjì láyé yọ kàmpéjì láyé náà ní yàrá ká sáwọn. Now, analyse battle of Sufin, battle of Sufin. Wéèrè àwọn ọ̀nà ọ̀ ní kí ẹ̀fọ̀ kọ̀nà kó ìwé go. Honorable Kamir Abu Said Muhammad. Kamir Abu Said Muhammad. Ọkú èdè oníṣàtò àṣàjẹmọ́n. Láti Abubakar Umar Usman Ali Rajallahu Anhu Ajmain. Ẹni tọ́ka náà ka Ibn Kafir àti Ibn Jarir Tabari àti Imam Suyuti. Láti ẹni tọ́ka náà select ran horen. Láti ẹni tọ́ka any bottle of perfume ọkà anyị 99,000 sorry thousand, soldiers ninety thousand soldiers ọni anáwó sójì ẹ̀yìn náà lè rẹ́jọ lọ́wọ́ yìí that is 36 years after Hijrah. Ẹ̀yà kún choice, ẹ̀yà kún choice kàmẹ́rà dànká erékó sí kọ̀tí. Ọ̀rọ̀ mi náà ká ọ̀rọ̀ àtúmọ̀dépò mọ́ ọ̀rọ̀ tó ń ká. Sígbẹ́ ààrẹ ni wọ́n ṣe áhùnrẹ̀ ẹ̀nà nìyí bí wọ́n sáà sáà nìyí kíyà òkú ń bẹ̀ ẹ̀nà ẹ̀ka ìwé. Now, ẹ̀nà àlùdókù tó bí àtàlẹ̀ 90,000 débi ní Syria, bẹ́ẹ̀ àmì Syria ni ẹ̀kọ́ ní fún mọ̀ ayé àwọn ìbọn bí mọ̀ ayé lọ́mọdékọ́ 85,000 soldiers 90,000 ẹ̀yẹ́ náà kọsàlá bẹ́ẹ̀ àbàrẹ̀ lẹ́nà sí àfẹ́nà rẹ̀ sẹ́gbìnà àlè bí mọ̀ ayé lọ́kọ́ sẹ́yìn 85,000 soldiers dáàbẹ̀ ní àjẹ́ ìgbà ẹni ẹ̀rọ dára jẹ́ ìgbà ẹni 15 because wọ́n yìí mọ́ ní jèjì ìrà àká náà ilé náà yóò jèjì síríà amadéwà jẹ́ ìgbà 15 ìgbà àpárí today river ufre ẹ̀rù bá jẹ ẹ̀mọ́ jèjì ìta sáàmù ẹ̀mọ́ ìta ẹ̀ẹ́ anyị ọnụtụ na-asụ n'aka n'enwu ọnaka sai na da narin mun fara na zuwa ya da shi ma da rike ya kare a da ibi bi mun na fara da da ne ji ya ya dama dama na yi tsaya ka irikofai irikofai ne but our best effort this thing a ga ni irikofai a ga da ban yawo ozo da irin da duk bikin ìgbẹ́ tó bá gbogbo àmì tí ó lọ́pọ̀ inú muharram ìjọ oníbà inú shawam àmá ìjọ náà rà náà tẹ̀rẹ̀ ọ̀rọ̀gbà ìwọ̀ ọ̀rọ̀gbà dáwọ́ jíjẹ́ nílé dáhùn rẹ̀ إذا محرم di بنفس فهو 36 years after Hijrah ومن happening then 37 years after Hijrah محرم أنا ما فوق فوق أنا نعرف ولا أنا yang يومه then when I first safara wana nyonyi ni wana safara kapten ne so san jira dubi dubi dubi ke to gora dubi ke to gora e gbo na ti ya ka e ko jina na afu afu ja ga ni yo mefa ka yo ni mo ko ta ko ni la ka ba because Rasulullah. Àwọn ọmọka bẹ́ẹ̀ni ọdún mẹ́ta yìí ìràgún máa ń mọ̀ kọ́ àjọ. Ọmọ ìka àwọn ọmọ jàrù ní ìwé ìwé fẹ̀. Àti ọ̀pá ìfúnná ọ̀dọ́mọ̀ kọ̀ǹfàm bọ́t èyí ní kí ìfẹ́ ìwọ̀n mọ́ra mi. Háà sọ́nù ní ọmọdé hóòrò mọ́. Kéèkì àmì ìwé ìfẹ́ jàrù yàrá mi. Ẹ̀rọ àkọ́lá ọ̀ka ẹ̀rọ àpò máa ń kata bí ìwé ikọ̀ wọn náà wọn tó ana, àná. dókítà kọ̀tọ́ ní clear ní à clear ká blọ́ọ̀rì ní clear kọjá ní ọ̀rọ̀ ìgbìmọ̀. àdúgbò ọ̀rọ̀ ní ní confident ká ìdíjọ́ ní lábẹ́dọ̀ bá ń ìdíjọ́ bá ń nà. gbogbo ìdíjọ́ gbogbo ìdíjọ́ ọ̀fẹ́rẹ́ ọ̀kọ́ mi bẹ́ẹ̀ àmì kẹkẹrẹ́ yìí ẹ àdánwò gbẹgbẹ rẹ mi. alùpàdé gbé ọkọ èyí náà mú wọn apẹ ọkọ èyí ń dà èdùnbẹ báyìí ká gbé ìdè ìdè tó tó ní ìmọ̀ nínú àwọn wọn àwọn àwọn kọrin ninety thousand àyùbọ̀ ìdìnnàlì eighty five thousand ni one hundred and seventy five àbọ̀ àmọ́ àkáwọn ìwé ìrànlọ́mọ àwọn ọ̀rẹ́ àbí and he said 150,000. Okwe mo ni. Now, ẹ̀rọ náà máa lọ rẹ̀ àwọn kọ́mítà mi jùlọ ẹ̀ náà. Ẹ́ ó ṣe mú. Náà ọ̀rọ̀ kún ní jùlọ ẹ̀ mi. Then ẹ̀mọ́ ní pàtó jùlọ A mi. Máa wà a àwọ̀. Máa wà ìpínlẹ̀ kọ́mítà mi. And ẹ̀mọ́ ní ẹ̀rọ kọ̀ọ̀tà ní nẹ́nẹ́ bẹ̀rẹ̀ ní ìṣètò

ɛna ɛsɛ ase bɛ ano ayɛ de kudo na nika kama adɛ mu adaka a wɔn nyina so a wɔn wɔn mɛ mu ɛyɛ wɔn asa ka o dɛm just nsaara ka ɛna ofu nkɛrɛ na mu ɛyɛ a wɔn disco akɛnɛ wɔn ano ama ɛsɛ ɛyɛ fɔ nkiri na ɛyɛ de na ɛyɛ fɔ ɛyɛ kunu nko nkiri wɔn mu ɔne ɛnti mu de ho amar bi yaso rɔbi allah anhuma láti ìrànà madam ọ̀ní ẹnipá àfánáàbí ọwà gúúsùláà ẹnipá àfánáàbí ọ̀ní wánì bíkọ́bẹ̀ náà bí kálínà bẹ́ẹ̀ yẹ fún ìdáwà gúúsùláà bẹ́ẹ̀ ká àánú àmà àrùn ọ̀tà nìjẹ́ ẹ̀ báwọn. àmà rẹ̀ mọ́ ọ̀gbìn tí mi rẹ̀ kọ́ lọ́nà àmà rẹ̀ ìràgọ́ náà ká gbèrègbèrè bẹ́ẹ̀lẹ̀ ìràgọ́ náà ká ẹ ina zama mana ammar da ne nan sayyidina ali so ta am ka ga yau na ta ai sai na le mu ti ne mu oi ka la no eh mu ha ta da mu ne an ga mu na ta ta ne ne ji ce eh sai na na ka ya da ka ta ji ko ta ya oh an ji ri ka na la ammar bi ya ce ka ne ta ne na wa na wa wa eh eh an ta ka wa mu ti ni wa ri mu ai na ìjà ọ̀hún àgbẹ̀rẹ̀ bí a fún ẹ̀fọ́ ìgbà ní kàmá ìṣẹ́ aláà láwọn ẹni hàlá àlọ́gbà wípé tí wọ́n lè dìklẹ́ ẹ̀mí ọ̀hún wọn àgbẹ̀rẹ̀ ọ̀rà amára ni wọn amá tó lè dẹ́gbẹ́ ìwé ká àti kí ọ̀rọ̀ dùn ní gbẹ̀mẹ̀rẹ̀ kún náà níjà rẹ̀ àrùbẹ̀ náà bẹ̀ náà bá tún pátá ní lẹ́yìn ní bí yóò dùn ọ̀nà mọ̀ọ́rọ̀ náà wọn ìjà náà Now, these are the Ragamat serious weapons. Uh, now is the work now too. Normally, it's the car around him. But it is too late. It's too late. Because I don't know, I'm not in the office. And, and, and no, something will be too late. Uh-huh. Yes, kira na wani kana da address lesson in nan Allah mutu biya su rayar hana ne. Ibi kuwa na rayar ka yi. Mala da su ne zai za su ka wani Afghanistan. Ire ni Mola Umar ta muka yi wani kata Afghanistan. A wani zama ka da wani kaka a bawa hauren da wani hauren. Sai ta na wani hauren duk zamba na yi Eh? Uh-huh. Then uh, that is the result, and uh, eh, the result is also the result of this custom management. The result, the result is to him. yang is why I mean, they ini to the Mira, Anoka. Era a mí me muere. Yo era que yo perdí. Ah, yo me muero. Ah, no me equal equal where pẹ̀lú ọ̀nà mọ́nà náà báwo ló kílẹ̀ ẹ̀kọ́ sí amárùn ní wọ́n fi rò ó lè rẹ̀kọ́jọ ní àmọ́ mọ́ àkà án òkú mi rẹ̀ náà nìfẹ́ àwíká àìsí ìmọ̀ ẹ̀yìn ní fẹ́ mi ní ìmọ̀ ẹ̀yìn àìkẹ́ yẹn kẹfẹ́ rà ẹ̀ka ìfẹ́ nínú àmì ní ẹ̀rọ yìí ìnáwó mọ́ ẹ̀yìn náà kò ní àdìgbẹ́ rà ẹ̀kẹ́ nìrọ̀ mi. wannan ne ọ ka a zanka don ɗauki tsoro nufi mala a zama na kwa na wani kuke nan ga kana ya na ina wani jina da doka na abu ya mmadụ min magoka yaran bin samuel ọ ka ẹni ra enyere ahụ da dị mọ́ọ́yà ó ti kún ìgbà náà fún wọn tó ìgbà èébè ọ̀rọ̀ ẹ̀rọ wọ́pọ̀ yìí ọ̀rọ̀ náà jẹ́ dáadáa ní ìfẹ́ ìgbà mìíràn bẹ́tà. ìwà náà náà ni ọ̀tún àgbà ọ̀hán bí ìṣẹ̀ṣẹ̀ ọ̀nà àbí kejì ní náírà amúrùkù láti dọ́kà wá sí ńlá mi dọ́kà àmọ́ sí kùrán ẹnì àbí mọ̀ ọ́yà ẹnì ẹ̀mọ̀ sí kùrán náà wọ bẹ́ẹ̀ ni màmí sọ bẹ́ẹ̀ ọ̀yọ̀ kú ẹnì màmí sọ bẹ́ẹ̀ ọ̀hán mi àtẹ̀hẹ́ mi ọ̀rọ̀ sí kùrán náà bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ọ̀há àtẹ̀hẹ́ náà láti kùrán kó dá àmọ́ ntẹ̀ náà àǹtẹ̀ kẹrẹ́nà àjẹrẹ́ àbá ní nífẹ̀ẹ́ kitabu wa sunna ko ẹ̀tọ́rọ̀ ìgbìmí kó àmìmá àti wọ́n sọ bẹ́ẹ̀ pé ọmọ ayà bára wọ́n mọ̀ ayé mọ̀ náà wọ́n ni mọ̀ ibi ní àmìta ẹ̀mù ẹ̀rẹ̀kọ́nà ọ̀gá tó kùrántì nínú wọn lé ọ̀gá tó kùrántì nínú wọn lé àákó kùrẹ́dẹ̀tẹ̀ ọ̀rọ̀dọ̀ lọ́wọ́ ni ọjọ́ àdán owó ọ̀kára ọ̀nà ìfún ẹ̀rẹ̀ àdọ́ owó ọ̀kára fún àkọọ́lẹ̀ tẹ tóbi nígbà ìsílẹ̀ ẹ̀rọ àfúrúkẹ́ ọmọ mi rẹ́gbẹ̀ mi aláìsí àmì ní àfúrú kùrán nígbà náà ó ní adìsí àkọọ́lẹ̀ bọ́kà ára mi bọ́kà náà lọ́rọ̀ kọ́ ara mi wọ́n ìlú ẹ̀yìn kó

ẹ̀rọ àtẹ̀rẹ̀ kẹta lọ pàtó wọn ní tó mọ̀sí ikú wọn àtàwọn àti màwọn náà àmì lè kéèké yìí. bẹ́ẹ̀ àwọn ẹni ń bọ̀rọ̀ hàn ẹ̀ma náà ẹ̀ka gbogbo àlè kẹfẹ́ ní àtàwọn ẹ̀rọ olùgbéra náà sọ àyè kú bẹ̀kẹ̀. ó kàn án náà wọ́n bá àwọn kẹsẹ̀ ètò ìwé inú koran ìrìn àbá yẹra kó jẹun àwọn àgbẹ̀rẹ̀ kó jẹun báyìí plan nǹka ka àní àyàwó iná kanú àdúgbò ìdúnàlú dáàmà wọn náà pa ní àríkò ìgbàmọ́ ẹ̀yà dáàmà àti bí ìgbà ọ̀rọ̀ ni lórí injustice ọlá àfẹ́sẹ̀ ni ẹni wọn kà fẹ́ injustice anáàpù náà akànyẹ̀ wọn náà kan náà àyìnyẹ̀ làwọn náà fẹ́ gbà mí dáàmà wọn náà mọ̀ ẹ̀yà dáàmà àti dáà kà á. Rahim. Thank you so much. Jazakallah khairan. Ẹni ìrírí ẹ̀ náà mọ̀ pa.

bóyá kó wọn lè jẹ́ ìwé wọn lè tẹ̀lé kéwìn lọ́wọ́ wọn. ó wà nìkú àbáyé ibn ali dáka àṣàbíà ibn abbas náà náà ìfọwọ́ ìdílé ibn ali nínú ní ọba ń tẹ̀lé kíkọ́ ẹ̀hìn ọ̀ma ni nínú ní ọ̀rọ̀ tẹ̀lé akọ nínú. mo kẹ́ ẹ sọ̀rọ̀ náà yẹn mọ́ ọ̀ntẹ́lẹ̀ ní mọ́bẹ̀rẹ̀ ọ̀nà mi ó yẹ ìmọ̀ àfẹ́lẹ̀ ìmọ̀ àyà ká wòlú kẹ́m àbẹ́wò kàkà and their destructive tendencies. وإن إطافهم المدمرة